I wanna wake up in a Lamborghini. I <laughs> hey, if I'm ìbọn ọmọ ọba ni mí, mo tún wọ dáńsì káàkì sẹ́sẹ̀. ìbọn ọmọ ọba ni mí. Pọ́ńkì ah, ah, ọmọ ọba ìmọ̀ ìṣòjò ọmọ ọba ìmọ̀ I'm a ọba me, yes, Yéso But I'm ọba tó wà nílé ẹ ṣe dáńsì káàkì ẹ ṣe dáńsì kì fúnra yín that torí pé kí ni ẹ reggae dip ẹ̀dùn ún rí kódà gan adé àti ìlẹ̀kẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló ń ṣẹlẹ̀ lára yín lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò àìtàn ìjẹ́yà tó gbọ́ yẹ́yẹ́yẹ́ go funky ah, go funky ah, go funky <laughs> a tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn Yusuf Olúṣọlá ní orúkọ ti tèmi obìnrin Simeon tó ní wọ́n tábìlì ṣí sí aka funky ọmọ ẹ̀rẹ̀ tó gbásìkì tó dùn tòkì tó tún ṣe kíni tó yí pópó tó máa fún yín gbogbo àwọn orin yẹn back to back jollophings international songs tó yáyì àmọ́ lónìí specials like seriously specials tí máa sọ̀rọ̀ nípa specials collaboration tó yáyì àwọn features tó gbèrègede tó dùn ún gbọ́ ẹ wo no time to check time number one song ogun gangan ni dash house dash do láti ọwọ́ skimmy takan ló wá feature tẹ́ni ó tún feature dj neptune ó tún feature first the bad guy designers package ó wà nínú fídíò ẹ ẹ ká lọ gbádùn ara wa à ń bọ̀ tọ́pọ́n wa tún sún kàn tó ní ṣe pẹ̀lú collaborations tó gbásky ohun gangan ni orin yìí word ó wà níbẹ̀ that's w-u-r-l-d and then tagan ló tún wà níbẹ̀ zlatan àti naira marley combo pack tó yá yìí ta ló lórí davido sweet in the middle you know you know you know ẹ kọ́ ló gbádùn ara wa àwọn bọ̀ oh my god like seriously like seriously <laughs> àwọn tí wọ́n wà nínú fídíò yìí tí ó kò lábò tí davido pè wọn ò yá yẹra torí pé kí ni ari world ari Zlatan àti Naira Marley wọ́n kill song yẹn sweet in the middle wọ́n kill ẹ̀ kill ẹ̀ kill ẹ̀ kill ẹ̀ ni à ń tẹ̀síwájú ọgá two fine boys àwọn two fine boys wo ni mò ń sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nípa Skibidi àti Kiss Daniel tágan ni ó ní orin Skibidi ó wá feature another fine boy fine boy ìyẹn gangan ni Kiss Daniel kí gan orúkọ orin yẹn somebody somebody somebody de tọ́wọ́sọ̀ nípa collaborations lórí ètò tèmi ó yẹ ká ṣe kí ni ká jí ká má sùn pẹ̀lú somebody à ń bọ̀ somebody somebody day <laughs> somebody somebody day mo ṣe nílànà orin yẹn okay that i'm say somebody day yeah o ṣé mo get it okay i'm still learning mo lọ́wọ́ pé gbádùn fídíò nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù nínú fídíò yẹn ni ìgbà tí skimming finest boy tó fi wọ um, John Grease tí wọ́n máa ń pè ní <laughs> wọ́n máa ń pè ní John Grease tó ó wọ̀ ọ́ ìyẹn sọmọdì lọ́ọ̀yà ó wọ̀ ajẹ́ríkó bóyá red ní kọ́lọ̀ ẹ̀ ó wá dúró pẹ̀lú Kiss Daniel colourful colourful colourful fine girls àmọ́ wọ́n ṣe àfihàn àwọn two fine boys yìí méjèèjì dáadáa à ń tẹ̀síwájú pẹ̀lú collaborations tó gbásíkì yẹ́yẹ́yẹ́ Joe Boy yeah. Fine boy pẹ̀lú àwọn dread dread dread dread dread tá a gan ni ó wá mú sọ́dọ̀ mayor kan ṣe pé kòlábò yẹn ó máa dùn don't call me back ni ọpọ́sùn kan lórí ètò àìsàn yín ìjọra kẹ máa fi jó kẹ máa fi yọ sẹ́wọ́n doughboy featuring mayor kan don't call me back Oh. Don't call me that. Hey, eh, when you see say other day with another person. Ṣé wà pẹ̀lú another person? You gotta think twice. Àmọ́ <laughs> nínú orin yìí tábánikà wọ̀ So so so so so so. It just gotta be ó nílò láti jetani tani mayor kan torí pé kí ni òun any vibes tó yẹ So my feet don't dáadáa tá a bá ń sọ̀rọ̀ nípa orin tó yáyì òògùn gangan ló yẹ ká tẹ̀síwájú lọ́wọ́ báyìí Orísun wọ gbogbo bẹ̀ ó kọ́ báyìí Orísun dúró digbí ó kọ́ báyìí fọ́ọ̀kì ọmọ ẹ̀ lórí jẹ́ mo ṣe kiri whoops mo kọ́ báyìí ẹ kọ́ ló gbádùn mo kọ́ báyìí láti ọwọ́ D-Bench Koko Master himself àti tani Slippers mo kọ́ báyìí Orísun ọ̀rẹ́ àtún kọ́ báyìí àtún dúró digbí àtún kọ́ báyìí à bọ̀. I cover lórí amóhùnmáwòrán àkọ́bà ẹ̀ lórí gbogbo films wa àṣekínni àkọ́bà yìí náà mọ̀ pa àkọ́bà every every everything now tá a bá ti ẹ̀ wò dáadáa the branch ó wò sùsùn ó ní pé tá gan lọ́pọ̀ sùkàn láti ṣe gbogbo àwọn covering covering things ló bá ní ok àwọn ọlọ́dún wà online ló bá muslim case pé ok ok let us you know cover everything coverable you know. Well, gbádùn fídíò yẹn fídíò tí ọ̀pọ̀ wá sùn kàn ó oh, go funky <laughs> go funky owó gangan ní fídíò tó yá yìí in fact mo lè pè ní fídíò tó bá ẹbí mu torí pé kí ni ó nílò láti ṣe pẹ̀lú kí a máa pe ajé ajé ajé ajé ní gbogbo ìgbà ẹ lọ gbádùn ara pẹ̀lú j1 featuring Barry J àti Light Up ní Ajé remix oh my gosh like seriously nínú fídíò yìí Barry J jáde pẹ̀lú red so fine and then mo rí arábìnrin kan tó gbé ọmọ dání tó ń wojú ọlọ́run fún owó tó ń wojú ọlọ́run fún ọ̀la this happens so many times àmọ́ ọlọ́run elédùnmarè á ṣe bẹ̀bẹ̀ nínú ayé wa pátá àti pátá and then of course adẹ̀wárí J wọn tó jáde pẹ̀lú nice outfit ẹ̀kọ́ lọ gbádùn ara pẹ̀lú fídíò yìí Barry J Light Up tágan ló lórí J ìwọ on à ń bọ̀. àtẹ̀jọ̀ wá mi rí ọwọ́ jọ wá mi rí <laughs> orin ẹ tí wọn ní ṣe pẹ̀lú ajé ajé kò ní ṣe kíni kò ní jìnnà sílé wa ní gbogbo ìgbà ni a máa máa rí ajé a máa máa bájé jẹun náà ni o two four seven a tẹ̀síwájú torí pé lọ́wọ́lọ́wọ́ is just young john on the mix tagan ló feature naira marley ooo gbẹ́sẹ̀ kò tó ṣe ẹ ti mọ̀ pé tó bá ti dìgbà náírà má lè wá shaking of head ni ẹ ká lọ gbádùn ara pẹ̀lú má fọ́ torí mi ò ní fọ́ <laughs> ẹni tó bá fọ́ kí ló máa ṣẹlẹ̀ i don't know ẹ ká lọ gbádùn ara pẹ̀lú má fọ́ láti ọwọ́ Young John featuring Naira Marley à ń bọ̀ mo lérò pé gbádùn má má má fọ́ láti ọwọ́ Young John featuring Naira Marley <laughs> mo lérò pé gbádùn ẹ̀ ó dùn gan ni tó bá pẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni orin díẹ̀ ló tí mo máa fún yín ẹ má ṣe gbàgbé pé collaboration collaborations collaborations àwọn features tó gbásìkì tó dùn tó yọrantí ni mo fún yín back to back and then ẹ má ṣe gbàgbé ẹ lórí YouTube at Orisun TV lórí Instagram at Orisun TV lórí Facebook. Orísun TV náà ni kájọ ṣe kí ni kájọ gbádùn ara wa lórí Orísun tẹlifíṣàn à ń tẹ̀síwájú another collaboration tó yá ìtí mo love òun gangan ni Yẹmí Aládé tẹ́ tẹ́ tẹ́ tẹ́ ó wá feature Angelique Kidjo nínú orin yìí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ń ṣe kí ni <laughs> ṣẹ̀kẹ̀rẹ̀ ń bì ṣẹ̀kẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú orin ó dùn ó kì ó yí bóbó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ wow wow wow wow wow ni mo sọ nígbà tí mo kọ́kọ́ rí orin like seriously Yẹmí Aládéyà báwo gan ni o ṣe ṣe tó fi lè rí Angelique Kidjo oh my gosh like seriously oh my gosh mo fún ẹ ní gbòsà gbòsà gbòsà gbòsà gbogbo àwọn tí a bá rántí arábìnrin tó rẹwà yìí tí wọn ò ṣe ń rárá in fact a complete combo of African beauty ni wọn tẹ́bá rántí orí wọ́n bọ́lọ́bọ́ wọ́n bọ́lọ́bọ́ gbogbo ẹyin dandan pé kò sí ijó kan rẹ̀ wọ́n bọ̀ wọ́ níbo níbo. <laughs> mi ò fẹ́ kọrin ẹ rárá àti rárá ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú another collaboration tó yá yìí òun gangan ní Instagram Instagram instagram <laughs> instagram ni ọpọ́n sukan tágọ́lé lórí remedies ó wá feature olamide ó tún feature naira marley oh my gosh hoti hoti hoti hoti ẹ kọ́ lọ gbádùn ara fictions pọ̀ nínú fídíò yẹn wúúú <laughs> fídíò yẹn ó dàbí pé wọ́n wà nínú ihoro kan tí wọ́n design badly like seriously <laughs> ọkàn sọ pé àwọn ọmọ Instagram àwọn ṣe kí ni ẹ máa pa mí Naira Marley wọlé ó drop dope ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ Ọlámídé kan ṣe kí ni ó drop dope ẹ̀ nǹkan tá à ń sọ nìyẹn àwọn collaborations tó yá ètò gbáàsì orin tí máa fi kásẹ̀ ẹlẹ̀ tí collaboration ẹ̀ tó dùn tẹ máa ń gbọ́ ní gbogbogbà tẹ́ ẹ̀ tún gbọ́ gbọ́ gbọ́ ogun gangan ni i to the b to the d tó fi features Zlatan kí gan ni orúkọ orin ẹ̀ Bọ́láńlé àgbọ̀túngbọ́n ni Bọ́láńlé bàbá wà ní pati whoops tá a wedding whoops in fact tí mọ́tò ẹ bá ti fi ẹlẹ̀ irú orin yẹn gangan ni next láti kọ ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú IBD featuring Zlatan Bọ́láńlé Bọ́láńlé pẹ́pẹ́dẹ́ mọ́ pẹ́pẹ́dẹ́ collaborations yẹn ó gbásìkì à ń bọ̀. Bọ́láńlé got the boyfriend wey dey <laughs> she get the boyfriend Hey, nànàna ẹ̀ ọmọ pẹ́pọ̀ láwọn ọmọlá lè <laughs> mo sì ń lẹ̀ ní. mo gbogbo combo combo combo back to back tí mo fún yín lórí ètò ti tòní ó ti yẹ ti mọ̀ nípa collaborations àti bí collaborations ṣe jẹ́ lọ́lọ́kan òjọ̀kan ẹ má ṣe gbàgbé wípé ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó ní orí ètò yìí ẹgbẹ́ ìpolówó ọjà yín wọ́n ká bá yín ṣe kínní ká bá yín tì sí afẹ́fẹ́ ẹ má ṣe gbàgbé at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Instagram at Orisun TV lórí bo Twitter everywhere Orisun TV ni àwa gangan lagba aláràgbà yìí dání wa tẹ bá nífẹ̀ẹ́ aṣọ tí mo wọ̀ at ṣekete latifat ṣekete ṣekete ṣekete latifat ní tèmi ní tèmi ní tèmi o lórí Instagram at Yusuf Olúbùsọ́lá káwá fi jọra yẹn. Hmm tó wà non-stopping ká fi pàdé ara wa lọ́sẹ̀ tó bọ̀ bye mwah, mwah, mwah. love you.